global awards ìyẹn àmì ẹ̀yẹ òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́wọ́lẹ̀ tí gbogbo àwọn èèyàn ti rẹ́dì wọ́n ti jókòó láti wá ṣe kí ni láti wá gba àmì ẹ̀yẹ àwọn gan ni wọ́n fún ní àmì ẹ̀yẹ yìí ẹ àwọn tó bá ṣe déédéé tó bá ṣe dáadáa nínú iṣẹ́ tí wọ́n ṣe bóyá iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ni o bóyá iṣẹ́ amóhùnmáwòrán ni o àbí àwọn politicians wa lọ́lọ́kọ̀ òjọ̀kan nínú iṣẹ́ kíṣẹ́ tó bá ṣàtì ń ṣe iṣẹ́ tó dáa ni kò ṣe iṣẹ́ kíṣẹ́ iṣẹ́ kí iṣẹ́ tó dáa dáadáa tó dúró ẹ tẹ́ ẹ bá ti ṣe dáadáa ó ti di dandan kẹ́ ṣe kí ni kẹ́ gbé àmì ẹ̀yẹ nítorí irú àwọn èèyàn báyìí náà ni wọ́n ṣe gbé àmì ẹ̀yẹ yìí sílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe mọ̀ pé lórí Orísun àwa gan adúróore tá a bá sọ amóhùnmáwòrán tó ń gbé àṣà àti ìṣe lárugẹ ẹ lè fọwọ́ rọ Orísun sẹ́yìn nítorí ìdí èyí Orísun tẹlifíṣàn náà náà wà nínú àwọn tó máa gba àmì ẹ̀yẹ lẹ́nu <laughs> ẹni pé mo rẹ́rìn ẹ̀yìn tí igbó ti tọ́kẹ́ ẹ wo ẹ jẹ́ ká rìn ká ẹ jẹ́ ká wo bí gbogbo ẹ̀ ṣe lọ Àyìnkẹ́ Dáre Kújẹ́rẹ́ lórúkọ tèmi ẹ má bá mi ká ẹ má gbé kúrò ah. lórí Orísun. dádì ẹ tábà ní pé ká wò ṣé bó ṣe yẹ kó máa to àmì ẹ̀yẹ ni wọ́n ṣiṣẹ́ ń tò ṣé wọ́n ń tò dáadáa àbí ẹ rò pé kọ́lọ́fín wà nù ẹ̀. ẹ èyí tí àwọn Yorùbá bá ṣe yìí bó ṣe yẹ kán máa tò náà ṣe tó torí kì í ṣe pé wọ́n fowó rà á kì í ṣe pé àwọn èèyàn wá ń rà lọ́wọ́ wọn wọ́n fún ọ lówó láti fi gba iyì iṣẹ́ tí èèyàn ń ṣe náà ń wò òun náà mark kó tó di pé wọ́n fún yàn lámì ẹ̀wé ẹ̀bùn tí èèyàn ní bó ṣe lò ó tì sí bó ṣe bí iṣẹ́ tó lú oníkálukú ń ṣe bó ṣe ń lo ẹ̀bùn yẹn àti ipa tí ẹ̀bùn tó ń lò yẹn tó kó láwùjọ òun náà fi fún yàn lámì ẹ̀yẹ. bí orúkọ Yorùbá sà yóò gbé sà nígbà tó bá délé yín ilé yóò ti jóná nínú ọ̀nà yín ọ̀nà òní náà yín àbá náà bá mi lọ gba àmì ẹ̀yẹ yìí ní abẹ́ Yorùbá fàkùnrin jẹ́ ti yín eléyìí ò wá ní jẹ́ àṣeyàn fún ẹ wá dàgbà ẹ wá gbó àwa jọ ṣe pẹ́pẹ́pẹ́ nínú ẹgbẹ́ oní tíátà ó dẹ̀ ṣe máa rí nìyẹn ojú pọ̀ wá kábíyèsí sà sáré pẹ́ lórí <laughs> kí bàtà ọ̀kẹ́ lẹ́sẹ̀ kábíyèsí a rí i pé ẹ wà lára àwọn tí wọ́n fún ní àmì ẹ̀yẹ lẹ́nu ẹ mọ̀ kó tó lè sọ pé èèyàn gba àmì ẹ̀yẹ ó ti ó ti ó ti nípa tó ti kó so kábíyèsí kí lẹ fẹ́ sọ fún wa sà. ẹni mo fẹ́ sọ ni pé bímọ kí bí ilé ayé ta wà gbogbo ìdákẹ́rà tọ́lọ́mù dáadáa ó ṣàmàṣe dáadáa because àánú ò mọ̀ pé wọ́n ń wù wá wọ́n rí wa. àìmọ̀ ṣe wá fọ́ àjáde pa ẹwà ní ẹni tàbí fúlàní ẹ̀ ó túmọ̀ sí pé àwọn dáadáa tá à ń ṣe ẹ sọ pàtàkì àmì ẹyẹ fún wa pàtàkì àmì a pàtàkì àmì ẹyẹ ó jẹ́ ohun ìwúrí ohun òṣè ọmọ ọ̀dọ̀ rere ohun ìwúrí tó máa tún jẹ́ kó o gbégbèsè pé ó dàbí pé tí mo ṣe yìí ò tó kí n túbọ̀ múra sí i inú mi dùn dáadáa pé mo jẹ́ ẹni tí àwọn association yomafa kàkún ẹni ẹ̀yẹ láti gba àwọ́ọ̀dù lẹ́nìí eh, ọ̀nà méjìlá yẹn àwọ́ọ̀dù yẹn já sí apart from eh, ààrẹ takuntakun eh, onínúure wọ́n tún fún mi ní grand patron ní inú ilé lẹ́nìí ńlẹ́rìíta gbàtà kó sọ́rùn yìí adúpẹ́ torí pé yomafa wọ́n ń ṣe takuntakun láti make sure pé èdè àti àṣà yorùbá kò parun orísun lọ̀gá. Orísun ní bàbá. Àwa bá lé fún. Bẹ́ẹ̀ ni Yorùbá bọ̀ wá gbogbo ẹ tó ṣòwò láì fọ́ ní kiri gbogbo ẹ tó kiri kọ́ ní àlùbáríkà. Bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ tó ní àlùbáríkà kọ́ ní àlùbáríkà padà lé. Lóko orísun ti gbè tí àwọn wa dúró fún ní àdúgbò lọ́wọ́ Yorùbá Far Global Award wípé eléyìí ò ní yà ṣúná o ojú inú yóò ní fọ́ ojú ìta yóò ní fọ́ lágbára náà ẹ ti mọ̀ ṣe ìdá ìmọ̀ṣe ayé òní kan ṣe ní lórúkọ bàbá mi Fẹ́mi Adédúgbé wọn àdúgbò lọ́wọ́ níṣẹ́ Global Far Global Award thank you God bless you. orúkọ tèmi ni Remi Adébáyọ̀ Sítàbí ọmọ Èkó pàtàkì làwọn olólùfẹ́ máa ń pè mí Orísun ni is the best òun ni kẹ́ ẹ máa wò orísun ayọ̀ gbogbo wa ò ní gbẹ. ẹ a lọ́wọ́ ọlọ́run fún award tó ń ṣe léèní ní agbára olódùmarè gbogbo àwọn tó wá wọ́n máa padà sílé láyọ̀ àtàlàáfíà. gbogbo ayé tẹ́mi nílẹ̀ a rìn a tọ́ ẹ ti rí bí yomafa global awards ẹ ti rí bó ṣe lọ ẹ dá sí pé lórí Orísun ti tíátíá àwa náà gba àmì ẹ̀yẹ mo wá fi àǹfààní ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fún àdúrótì torí pé àdúrótì yẹn gangan ìfẹ́ tẹ ní sí wa tẹ fi dúró tì wá òun ló mú wa gba àmì ẹ̀yẹ lẹ́nu ẹ wo gàdàgàdà bàbá ẹ̀ òun la dúró rẹ̀ tẹ bá ń gba dúró tán lágbára ọlọ́run Orísun mi ò ní gbẹ Orísun ti tẹ̀yìn náà ò ní gbẹ ẹ kí wọ́n máa fi eléyìí ṣe lọ lágbára ọlọ́run láṣẹ lẹ́nu àṣẹ yìí ẹ̀mí wa tó ṣe ọdún yìí yìí ó máa ṣe jálẹ̀ á tún wọnú ọdún tuntun pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ẹ máa wo Orísun o ẹ má máa gbé kúrò lórí Orísun Ayinke Dayo Kujore ni orúkọ tèmi ó dìgbà.